ẹ̀bẹ̀ kí n fi mú ọ̀lẹ̀ jẹ kí ni a lè pè ní àwọn òfin ojú pópó gan-an. ní àkọ́kọ́ hmm. àwọn òfin ojú pópó yẹn hmm. ó wà ní oríṣiríṣi ìmíì wà tàbí kí n sọ wípé bóyá ibi tí kò bá tíì sí ẹ̀rọ iná tó máa máa darí hmm. ojú pópó yẹn àwọn ìjọba ti ṣètò àwọn òṣìṣẹ́ tó jẹ́ pé wọ́n máa ń wà ní ojú pópó tí wọ́n máa máa darí ọkọ̀ àkọ́kọ́ òun ni bridge pedestrian bridge tí ẹsẹ̀ máa ń gùn táwọn hmm. ìjọba tí wọ́n kàn nípa fún àwọn èèyàn hmm. láti máa rìn lórí ẹ̀ òfin ojú pópó náà ni bẹ́ẹ̀ ni díwọ̀n láti máa sọdá lọ bíbọ̀ àwọn èèyàn hmm. ìkejì wọ́n tún ṣètò àwọn òṣìṣẹ́ tí wọ́n máa ń pè ní road safety fún ibi tí kò bá tíì sí ẹ̀rọ ìgbà míì gan tí ẹ̀rọ aṣètò ọkọ̀ ojú pópónà ìbá ti wà síbẹ̀ àwọn òṣìṣẹ́ yìí tún sì máa ń wà ń bẹ̀ láti máa rí wípé àwọn ṣe àbójútó ọkọ̀ ojú pópónà. Hmm. ṣé tábà wá wò báyìí wípé ìjọba ti wá la àwọn òfin lọ́lọ́kan òjọ̀kan òfin tó de àwọn tó ń fẹsẹ̀ rìn wípé ẹ má sọdá ní ojú pópó o ẹ má gba ibi tí àwọn ọkọ̀ bá ti ń lọ tó ń bọ̀ o àti ṣe ibi tí wọ́n pè ní walkway fún yín o ẹ má sọ̀kalẹ̀ sílẹ̀ lẹ̀ òkè ní kẹ́ẹ̀gùn bákan náà tí wọ́n bá tún sọ pé òkè bẹ́ẹ̀ ṣe gòkè yẹn o tẹ bá tún fẹ́ sọdá ojú ọ̀nà márosẹ̀ expressway o ẹ má wulẹ̀ sọdá rẹ o àti ṣètò òbí òkè tẹ máa gùn fún yín o síbẹ̀ a mọ̀ wípé òfin ojú pópó ni ẹ ibi tí a wá ń lọ gan rèé àkóbá wo ni a lè sọ wípé àìtẹ̀lé àwọn òfin àti ìlànà ojú pópó yìí gan ló ń ṣe ká máa mu ní ẹyọ kọ̀ọ̀kan. ṣe rí àkóbá tí àìgbọràn sí òfin ojú pópónà máa ń ṣe hmm. ó ní agbára gan hmm. ẹ jẹ́ ká sáré padà sẹ́yìn tá a bá wo ayé ìsìn yìí hmm. a máa rí i pé adigunjalè pọ̀ hmm. a máa rí i pé gbọ́mọgbọ́mọ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn tá a bá wò sẹ́yìn ìmí ìwà tí ò ní ìran mọ́ hmm. ìmí ìwà tí ò ní ìyá mọ́ ìmí ìwà tí ò ní bàbá mọ́ ìmí ti ẹ̀wà tí ò lóbi mọ́ kí ni ìdí ni pé bóyá ní ìsinyìí o àti ìyá àti bàbá ọ̀ọ́ká tiẹ̀ sọ pé òkè bàbá ti kú tipẹ́tipẹ́ ó wá ìyá nìkan ìyá ṣẹ̀dẹ̀ mọ̀ pé obìnrin lára ọmọ kò kí n ṣe nǹkan kékeré ó ti mọ̀ bóyá àwọn ẹ̀gbẹ́ ló máa pe à ẹ̀ owó skul doyin o owó skul dọlápọ̀ o ẹjọ́ ẹ̀ àṣìṣì mi o ṣẹ̀dẹ̀ mọ̀ tí wọ́n dẹ̀ mọ̀ pé ó ṣì wà láyé wọ́n á fẹ́ tiraka ṣe ìwọ̀nba tó bá ní fún wọn. láti múnú ìyá yẹn mhm. dùn. ó dáa tírú ìyá bẹ́ẹ̀ wá wò kó dáa òun fẹ́ sẹ́ rìnrìn àjò. Hmm. ká wo ìkóríta mẹ́ta táwọn olóyìnbó máa ń pè ní t-junction for example tí ẹ̀rọ iná tó máa ń darí ọkọ̀ ojú pópó náà dẹ̀ ti wà tó ti sọ pé dà o ti ọwọ́ ọ̀tún ìwọ dúró o ó yá ìwọ tọwọ́ sí o tọwọ́ sí ìwọ máa bọ̀ ìwọ máa bọ̀ tí dírẹ́fà yẹn tó dẹ̀ wà ṣàìgbọràn tí ìyá yẹn dẹ̀ wà nínú mọ́tò tó wà lọ ṣé mọ̀ pé ìtorí ó tọ́ láti lọ òun ti bọ́ sọ́nà torí pé kí ni orí ẹ̀tọ́ tiẹ̀ òun ló wà ìtọ́wọ́ ṣàìgbọràn yẹn tó bọ̀ lójijì tí ìjàmbá dẹ̀ ṣẹlẹ̀ accident irú nǹkan bẹ́ẹ̀ káwá tẹ̀ wá ṣàpẹẹrẹ pé ó mú ẹ̀mí ìyá yẹn lọ mm. àwọn ọmọ yẹn tí wọn ò dẹ̀ ní bàbá mọ́ tó jẹ́ pé ìyá yìí nìkan náà ló kún fún wọn ló ń struggle fún wọn tó ń pa àwọn ẹbí ẹ̀ lọ́tún ló sì pé da bó ṣe fẹ́ jẹ bó ṣe fẹ́ mu táwọn fúnra wọn dẹ̀mọ̀ bílù ṣe rí pé kálukú ó ń bá tiẹ̀ lọ ní mm. táwa kàlítù olúwa là ń bá dúró tírù ìyá yẹn wá tibẹ̀ tó gbọ̀nà táwọn òbí yẹn ò dẹ̀ fi property kankan lẹ̀ fún kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ ah. àwọn ló ń di agbénipa lẹ́ni hmm. àwọn ló ń di adigunjalè tá à ń rí lẹ́ni. Hmm. ọ̀pọ̀ wọn. ọ̀pọ̀ wọn o. Hmm. ọ̀rọ̀ rèé o